nítorí àárín èmi àtòṣùpá kò gún régé ló mú mi dèrò ìlú òyìnbó kòkòrò taofiki ló sọ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tó kọjá ní ọ̀kan nínú àwọn elégbè orin lẹ́yìn ọba orin Saheed Òṣùpá ìyẹn kòkòrò Taofiki bá alárìíyá Oòduà sọ̀rọ̀ láti ìlú Amẹ́ríkà tó fi ṣe ibùgbé pé àárín òun àtòṣùpá kò fi bẹ́ẹ̀ gún régé lẹ́yìn ìjà táwọn jà lọ́dún díẹ̀ sẹ́yìn tún tẹ̀síwájú pé iṣẹ́ gẹrungẹrun ìyẹn bábà níṣẹ́ tóun yàn láàyò tó sì jẹ́ pé òun gan-an ni òun máa ń gẹrun fún ọba orin fúnra ẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé iṣẹ́ náà lòun ṣe nílùú Amẹ́ríkà báyìí Taofik ṣàlàyé pé ó ń rí i pé ìjà náà kò tán nínú Saheed Òṣùpá nígbà náà ìdí èyí ló mú ọba orin gbé elégbè mi wá láti wá jẹ gàba lé òun lórí òun gẹ́gẹ́ bí olórí elégbè lẹ́yìn ọba orin kò sì gbàdúrà ìfàsẹ́yìn fún ayé òun àdúrà kí òun máa tẹ̀síwájú lòun gbà ìdí ni tóun fi ronú pé yóò dára kí òun tẹ̀síwájú ìrìnàjò ayé òun níwọ̀n ìgbà tóun ní ìwé ìrìnnà lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà ló kúkú mú dèrò ìlú náà mi ò kábàámọ̀ pé mo bọ́bọ orin ṣiṣẹ́ rárá o. kòkòrò tún ṣàlàyé pé òun bá òṣùpá lọ sọ́pọ̀lọpọ̀ ìlú àtorílẹ̀-èdè púpọ̀ wọ́n ní pé èèyàn gidi ni ọba orin ṣùgbọ́n àwọn olùgbanilámọ̀ràn òṣùpá ni wọ́n dàárín àwọn méjèèjì rú. ọ̀gbẹ́ni taofiki ṣàlàyé pé òun kò fẹ́ kí ìtàn ìgbésí ayé òun dàbí lára àwọn elégbè lẹ́yìn olóògbé àyíndé barista tí wọ́n ti dé àwọn ìlú lóríṣiríṣi nígbà ayé olóògbé barista ṣùgbọ́n tí wọn kò ní àǹfààní láti lọ sí àwọn orílẹ̀-èdè yìí mọ́ ló mú òun tètè tẹpá mọ́ iṣẹ́ gẹrungẹrun lórílẹ̀-èdè amẹ́ríkà tóun sì ń gẹrun fáwọn èèyàn pàtàkì lórílẹ̀‐èdè amẹ́ríkà kòkòrò tàfíkì ti fi wá dá àwọn olólùfẹ́ lójú pé kí ayé òun má bàa lè bàjẹ́ sí orílẹ̀-èdè nàìjíríà ló mú òun tẹ̀síwájú nínú iṣẹ́ ajé wá sílùú amẹ́ríkà ó sì sọ pé òun bọ̀ wá nàìjíríà láìpẹ́ bẹ́ẹ̀ ló jẹ́ pé àgbò tó fẹ̀yìn rìn agbára lòun fẹ́ lọ mú wá kòkòrò tàòfíkì tí wá jẹ́ kó di mímọ̀ pé nítorí òṣùpá lọ mú èèyàn wá láti fi rọ́pò òun tóun kò sì gbàdúrà láti di ẹni ẹ̀yìn ìtẹ̀síwájú ni àdúrà tóun gbà fún ara òun ló tètè jẹ́ kóun di èrò orílẹ̀-èdè amẹ́ríkà tóun kò sì kábàámọ̀ rárá.